bí ọdún mi mélòó sẹ́yìn tó pẹ̀lú ògùn ọlọ́run lọ́dún eléyìí ni a ní lérò pé a fẹ́ fún ọmọ tí ò dín ní ọgọ́rùn-ún ó jẹ́ ọmọ òrukàn a fẹ́ fún wọn ní twenty twenty thousand naira ṣùgbọ́n lánàá ẹ̀rọ ọlọ́run kan làwọn ṣèdè tí wọ́n ní kí ọlọ́run kọ́ bá níbi ṣàforíjì fún bàbá àwọn bákan náà ní èmi ẹ̀rọ ọlọ́run kan náà tún ti sílẹ̀ àwọn náà láwọn tún ṣẹ́wó tẹnìkan olúwa rẹ̀ ní abdulwahid salahuddin ẹrù àwọn náà láwọn tó fi ẹnìkan sílẹ̀ ó túmọ̀ sí pé ó kọ ọmọ méjìdín ní ọgọ́rùn-ún bí a ṣe retí owó wọn àwa sọ pé tí ètò náà bá fi wáyé àwa náà la kúkú sọ àwa náà la sọ pé yóò wáyé dákun ẹ̀yin pè wá pé nọ́mbà wo lẹ yóò fi kọ ránṣẹ́ sí àdùkẹmọ béèrè pé ètò yẹn ń kọ ẹ làwọn lẹ́nu ká nírètí yóò wáyé àwọn tí sì ń fún wa náà wọn ń gbọ́ nílé lọ́wọ́ aláàánú ọba àmójútó dúkìá ẹnì kọ̀ọ̀kan wọn náà wọ èyí tẹ̀yìn náà jẹ́ ká sọ bọ́ lọ́rùn ètò yìí pátápátá kò sẹ́nì kankan tá a mọ iyì rẹ̀ nù yín kódà ṣe mọ àwọn olùtẹ́tí gbọ́ ẹni tó fẹ́ gbọ́ ohun tá a fẹ́ wí ti dáadáa kódà ètò òun náà tó fẹ́ fi tí àìdá náà gbọ́ átúnun náà bá lásìkò òun náà filẹ̀ ó ṣeé mm. ṣe ọlọ́run balẹ̀ pẹ̀lú ọkọ̀ rọ̀ ó léwu náà bá ń jọ bákan náà a tún padà sínú ètò wa àwa tí láti fi owó ṣọwọ́ sí wa báyìí á kéde gbogbo ẹ̀ ẹ̀rọ ọlọ́run kan náà àwọn náà fún wa ní adìẹ márùn-ún àwa ní kọ́ mọ ọbẹ̀ lọ́dọ̀ wọn bá tásìkò tá a lò àmọ̀ ọ̀rẹ́ yẹn sí wọn pé wọ́n lọ mú wa mẹ́ abẹ́ẹ̀kọ́ ni wọ́n wá gbà lọ́dọ̀ wọn kọ wa bravo mú oúnjẹ táládìẹ mọ́ fáládìẹ. ẹ jẹ́ ká yẹn gbogbo àwọn òṣojúmọ́ta fún yẹn lẹ́bùn ẹ̀rì ẹni tá a bá náà tá a bá fẹ́ fún létò lẹ́bùn àwa là ń pè wọ́n ó ṣe kán wá gbà wọ́n ní ó sì mọ jẹ́rìí bó ń kálukú ṣe ń wọ́n ṣe ń gbà so ní pé tá a bá pọ́n adìyẹ rẹ á mọ̀ ba ṣe pin ó lè jó ni ó lè jọ́la jọ́ tó bá wù wá ní láti kiri ńlá pin. àwa ń sọ gbogbo ẹni tóun náà wa ọ̀pọ̀ àjọ lórí ètò tí a tún gbé kalẹ̀ nípa ti àwọn ọmọ òrukàn ètò prógráàmù náà ń bẹ́lẹ̀ o so kọ́ má gbàgbé àkáǹtì nàmbà bá ṣe máa ń pè àkáǹtì nàmbà tó jẹ́ ti money point ti àlèhúdà bá ṣe ń tẹnu wọn fún wa òun náà ni six six seven seven one six seven three three three dáká gbọ́ lẹ́ẹ̀kan sí i àkáǹtì nàmbà wa tó jẹ́ ti money point tí mo sọ òun náà ni six six seven seven one six seven three iri iri pẹ̀lú ògbọ́lọ́run gbọ́dọ̀ wà pẹ̀lú ògbọ́lọ́run bá àlekọ́lá lẹ́nìí wa tí a tún fẹ́ mọ gbéra wa lórí ẹ̀ lẹ́nìí àkòrí tí agbẹ́tì lánàá òun náà ni alábàágbé àbáládùúgbò àti pàtàkì wọn wọn là ń sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́wọ́ lánàá olùwà aláàánú kọ́mọ̀jà jẹ́ fìtínà fúnra wa olùwà kọ́ jẹ́ fìtínà wa ọmọ ọ̀rọ̀ wa lọ́rùn aláṣọ rẹ̀ ní ọlọ́run bẹ́sẹ̀ tí wàá ṣe rí nìyẹn kódà ó tún kúrò fún náà tẹ̀ ìṣẹ̀lẹ̀ wa olùkú wọn lè rí ẹwà ìsìláàmù wa láti wò pé ah ẹgbẹ́ ti wọ̀nyí rí báyìí nígbà tó ọba ti dà wàhálà kò ní àmọ́dọ̀ láàmù ṣòkò lọ́wọ́ balẹ̀ kẹlẹ́ kọ́ sẹ́lẹ̀ sàn أعوذ بالله من الشيطان سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا محمد وعلى آل محمد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 lẹ́yìn tí a ti dá ọpẹ́ f'Allah subhanahu wa ta'ala tá a tọrọ àlékún kẹrẹ ìgẹrẹ fanabi sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn sahaba ridwanullahi alayhim bẹ́ẹ̀ ni lábẹ́ ọba dẹ́dà gbogbo àwọn tí wọ́n bí ẹnì kọ̀ọ̀kan wa tí ó jẹ́ pé ìlànà tí wọ́n fi wá sí la fi rí bá a ṣe rí aṣọ àṣọ ọlọ́run fún wọn commission àwa ló kù bá ní oṣooṣù iṣẹ́ táwọn ọmọ wa ní òfìsì kìnnì tó jẹ́ pé iṣẹ́ tí wọ́n bá ń bákan náà àwọn tó jẹ́ àwọn àfa wa àwọn tá akatira ka tírà àwọn sàǹfààní lọ́nẹ̀kẹ́ àbọ̀nẹ̀kẹ́ ìtàwọn náà jẹ́ àfa wa àwọn tó ń bẹ láyé náà àwọn tá a kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ọlọ́run ọba allah bá a ṣe dáadáa fún wọn ẹ a ṣe dáadáa fún wọn àwọn tó ń bẹ láyé láwọn òbí wa ọba ìdàbà àmójútó wọn yìí ká túbọ̀ tí wọn da mọ́ ṣe wọn ní ìbànújẹ́ fún wa mọ́ ṣà wa náà ní ìbànújẹ́ fáwa náà awúyé lẹ́yìn fúnra wa àti gbogbo olùgbọ́ wa láyè káyè àti gbogbo ẹni tí ọmọ gbọ́ wa náà nígbà míì ọba ìdàmọ́sálà ìṣe bẹ́ẹ̀ o innaka waliyu dhalika والقادر عليه إنك على كل شيء قدير نعم نبي tá a wá dé òun náà ni alábàágbé àti pàtàkì wọn àti wájú kó yé wa tí alábàágbé ajẹni tá a jọ ń gbénu ilé ó lè jẹni tí àdúgbò jọ pawápọ̀ ó lè jẹni tí ìlú jọ ṣe kínni lọ́jọ́ pawápọ̀ ó lè jẹ ilé ìtajà ló ṣe kínni lọ pawápọ̀ lọ́jọ́ pé a wa ọ̀sọ́gbọ́n tá a fẹ́ dá ọba nígbà tí a ti kó apọ̀ sínú ayé ọba ìdá ló sì dìsáìn àyè ibi tá a bára wa àti fún wa láwọn àpẹẹrẹ oríṣiríṣi ajé kó yé wa pé ń bẹ nù èyí tó jẹ́ pé a ní ìyáàrú ká sẹ̀sà pé lágbájá mo fẹ́ bá gbé kéèyàn wá sọ pé ìyá kan lòun fẹ́ kó bí òun lẹ́yìn ìgbà tí wọ́n ti bí tán àbí bàbá kan àbí ẹ̀kọ́ ni àbí ìdílé kan àbẹ́ni tí ò tiẹ̀ kọ́ lé sí níbi tó lè lọ́kọ̀ tiẹ̀ lówó ọkọ̀ ilé bàbá rẹ̀ náà mọ̀ sí kí ni ni ọmọ gbé ọba ìdàgbẹ́ yọ àyè rẹ̀ kalẹ̀ yọ káwọn kan tí wọ́n tẹ̀dí mọ́lé tí wọ́n jáde pé ah kí ló dé àwọn tá a fún lẹ́síkìsì nínú yìí nìkan làwọn tó jẹ́ pé aláàárẹ̀ wọn ò lówó lọ́wọ́ ó ti wọ́n fi bùkátà dè wọ́n mọ́ ibi tara ti ń ni wọ́n ẹ̀ta padà débẹ̀ náà àwa sọ fún wa pé a sì rí nínú wa ẹni tó lè sẹ̀sà wọ́n tó wá jẹ́ kó náyè kó lè sẹ̀sà owó ń bẹ lọ́ọ̀rẹ́ ọ̀fẹ́ ra lẹ̀ abẹ́ẹ̀kọ́ ni ibi tó kọ́lé sí mọ ohun tó ń ṣe ohun tó bọ̀rọ̀ pàtàkì kì í ṣe plan pé ẹn soil topography kìíní kẹ ìsìláàmù rẹ topography ibo ni ìsìláàmù rẹ ó ṣe kíni ni ó jókòó sí wọ́n tó fẹ́ tajà eré àwo lọ́lọ́pàá ti ọjà rẹ sí bómi bẹ̀ tẹ́kọ́tọ̀ ọba ń tajà ń bẹ̀ kò sí bọ̀ ọba mu igbó direct ó ti yé gbogbo ẹ fi igbó táwọn bá tu ó ti yé sì wọ́n lọ́fà tó yẹ pé wọ́n náà wá padà di ọ̀mù dígbò ní òrùn sí ọmọ lẹ́yìn pé òkì bọnu <laughs> abẹ́kọ̀ rẹ̀ lọ tí òórùn ọtí lọ́dọ̀ ẹlòmíì ti di ìsìlámù sí kọ́ wa lẹ́kọ̀ọ́ kódà débi pé tí wọ́n bá fi sáfọ̀ ọtí owó ní mutí dé ṣùgbọ́n mọ̀ sí kínni mọ́jòkó ń bẹ̀ torí pé alábàágbé àmọ́ ọkọ bá ẹni tí òun jẹ́ èèyàn rẹ̀ tí máa ń bá alágbà gbé ebú tí máa ń bá gbé tí ọba mọ̀ bí ó ṣe bá lò ń bẹ̀ láti rí ẹ̀rí pẹ́nìkan bèrè bí ìlànà ní àpàdà débẹ̀ pé ọ̀nà wo náà ọ̀nà táwa fi ṣẹ̀ṣà láti mọ̀ pé ẹn bí báyìí lágbájá ń bẹ mi báyìí kódà àmọ́ torí èèyàn kan kó lọ àdúgbò kan ibi tí lágbájá ń bẹ ń bọ̀ làwọn mi ò ti ráyè kéwú níbi táwọn mẹ́sàn àti ráyè kéwú ǹjẹ́ ilé kéwú kan ń bẹ ládùúgbò ni ǹjẹ́ ilé ìwé kan ń bẹ ní àdúgbò yẹn tó fọkàn balẹ̀ kọ́dẹ̀ ẹlòmíì mọ́ torí ilẹ̀ àbí torí omi ǹjẹ́ omi ń bẹ ní àdúgbò yẹn tó bá dé pé torí omi ló fi kó lọ àdúgbò kan omi àmusẹ̀mí tó jẹ́ sìn ńkọ́ àbí wọn náà tiẹ̀ ti dádúgbò kan ilẹ̀ ẹbẹ̀ da àwọn ẹni eré bẹ́ńbẹ̀ lóòótọ́ ṣùgbọ́n nínú dádúgbò mọ́ fi da bókà tó lóore jù ò sí níbẹ̀ ìwọ ò sì lè pilẹ̀ rẹ̀ òun náà ni masjid agbogbo àdúgbò wa yìí kò sí mọ́sáàsì ẹyọ kan kódà lómi ọba dẹ́dà kẹ́ẹ́dẹ́ bíi pé wọ́n náà mọ iye ohun tó ti kọ́ ọmọ akọ ẹ̀dá kan àfáwọ̀ tẹ́ bá rẹ̀ ń tọ́fẹ́ kọ́ mọ́sálásí o kí ni wọ́n ń ṣe àwọn ọlọ́mọ alùpàá ọba ọba ara ó di àwọn tálíkà ń bẹ tó jẹ́ pé wọ́n ní ṣe o nínú kò sí yẹn náà wọ́n ń ṣe o tó bá fẹ́ kọ́ mọ́sálásí o ó bẹ́yẹn ṣe sórí ire láyàtàlì kìyàmà ni ọ̀fẹ́ mẹ́kì àdúgbò yẹn ó ti kọ́ wà bí tébù ó ti ń sìn kọ́ wà kọ̀ǹdúsì fún mùsùlùmí tí ń bẹ́ ń bẹ̀ àti ẹni tí èyí ṣe mùsùlùmí tí ń ṣe kíni tí ń bẹ́ ń bẹ̀. lóun tó bá lọ ní odò kẹ́ńbẹ̀ gan ti ń sàn gan ẹnìkan lè mọ lọ wọ́n lè mọ lọ rúbọ kẹ́ síbẹ̀ tí ọ̀tọ̀ pọ́ sí omi fún wọn gbé ẹnìkan bá lọ fọ ìgbó bẹ́ ẹnìkan lọ dàn kẹ́kẹ́ bẹ́ ẹnìkan lọ wẹ̀ bẹ́ òun náà ní sinmi òun náà omi ní ilẹ̀ fẹ́ni tó fẹ́ mọ sàbàsà tó fẹ́ mọ sọ tọ́jọ́ bùn tó lóoru wọ́n fi bẹ́ẹ̀ lẹ̀ fún so ara àhúlò tiẹ̀ ládùúgbò nìyẹn náà nínú tá a tún wò tá a sọ fún wa ni pé ẹni tá a fẹ́ bá gbégi kódà kó jẹ́ mùsùlùmí kó jẹ́ ntọ́ lẹ́sìn lọ́kẹ́ náà wà àfi sọ fún wa pé ìdálímárìhù. ìdálímárìhù lámúyò olè ìbáàdàtà rọ̀bì yìí wọ́n náà wábùtẹ̀rìn àǹjẹ́ wáàríhe. Wọ́n bá ti rí i pé lágbájá ìbọn fẹ́rẹ́ sí. Ìbá rí kò náà mú òkú ti rẹ́ nìkan pé ọ̀ka Allah subhanahu wa ta'ala sí mọ́ bá gbélé. Àyíbárò ẹni bẹ́ẹ̀ da owó pọ̀. Òun ni ó bùkátà ká lè. Ẹ̀sìn bá tó bá ti ẹ̀rìn mọ́ wa bóyá lóun lè pínkẹ́ mi rí ọ̀rọ̀ òun ni wà in ahadun minal mushrikina istajaraka fàájírìw àtàyẹ̀sùmá kalamallah ó tún òkúta bá gbà aláìpé kọ́ra afárá pẹ́ wa gan afẹ́wò ìbá gbé rẹ̀ kó lè gbọ́rọ̀ Allah subhanahu wa ta'ala suratu tauba ó tún òkúta bá fẹ́ gba ẹni tí ò mọ Allah subhanahu wa ta'ala pé afẹ́ bá a ṣe kọ́ jẹ́ alábàágbé wa níbọ̀ wa fúngbà díẹ̀ àníyàn pé kó lè gbọ́rọ̀ Allah kó lè dolórí lọ́bọ̀rọ̀ ṣe kíni lọ́gbọ́dọ̀ ṣáájú àwa gangan ọ̀wá gbọ́dọ̀ wó gan pé àfẹ́ gbé àwùjọ mùsùlùmí bí tẹ́sìn wo ti dà fárí ká pè fáwùjọ àwọn kòfàrù kódà asàrù kan bẹ bó tẹ̀ jẹ́ pé ó nídìí méjì mánà méjì ló sì ní tánàbí sallallahu alaihi wasallam sọ pé àwọn jáwọ́ jásẹ̀ ó ti min kulli muslimin kó nínú àlámọ̀rí gbogbo mùsùlùmí tó bá jẹ́ pé yukimu bayna azharil mushrikin ìbá jẹ́ pé àárín àwọn olùsìn nǹkan ẹ̀mí àárín pagans ó jẹ́ ǹsìn àwọn tí ó gba Allah gbọ́ tí ó gba nẹ́bì gbọ́ tí ó náà ló wù láti gbé tọ́lọ̀ fi rẹ̀ gbé bí kí n ò fi rẹ̀ sọ́fà ni torí pé ó nídi tó bí àdéhùn yẹn ànábì gbé àwọn sàríyà kan dìde àwọn ẹlọ jagun bíi báyìí tí wọ́n ti ń dá síláàmù láàmú àwọn kan wá ń bẹ láwọn mùsùlùmí tẹ́ pé ibẹ̀ wọ́n ń gbé tẹ́ pé wọn ò wulẹ̀ àwọn wọn ò dáhùn mọ̀ pé mùsùlùmí ni wọ́n nígbà wọn wá débẹ̀ tí wọ́n fẹ́ kọlù wọn àwọn ènìyàn àti Allahu Akbar wọn forí kanlẹ̀ àwọn fẹ́ asáàbù kan yàbí asáàmù so àwọn wá wò pé ah, àwọn eléyìí ń dẹmọ ni ó ti so àwọn bá kóná fún wọn papọ̀ bàtà ní sọ̀rọ̀ sálà wá gbọ́ àníbà ni ah, wọ́n bọ́ kábọ́sẹ̀ kó lọ́dọ̀ àwọn tó fẹ́ra wọn ṣòfò àyè tí wọ́n ń gbé ò jẹ́ kí wọ́n mọ̀ pé mùsùlùmí ni wọ́n ló fi jẹ́ pé mùsùlùmí kẹ́hìn ibi tó ń rẹ́sìn rẹ̀ sí ọwọ́ lọ hàrà rẹ̀ mọ́bi tó ò dín rẹ́sìn sí ó jẹ́ pé wọ́n ní ẹ̀dọ́gbọ̀n fún wọn fẹ́ lọ sí abroad ọ̀fẹ́ lọ sí kìíní kan ọwọ́ àdébí ọ̀pẹ́ kọ́dà àìrírun kí o kọ́dà kò sí mọ́sálásí mi táwa kọ́dà lómi lè pé òtútù pọ̀ ńbẹ kò sí ìyànjẹ pé tó ṣe sódò nímọ̀ mu tí àwọn jíìn tó lágbára náà ló fi mọ sọ̀fáìfù gbèsè ayé rẹ̀ ebi wọ̀ lọ bá yí ara rẹ̀ jẹ́ lọ bẹ̀ sílẹ̀ jẹ́ nàìjíríà tá à ń bẹ́ mi tọ́ pé kọ́dà kan ọ̀bá romi gbóná mu gan ayé rẹ̀ rọrùn ó kírun ní rọrùn abẹ́ẹ̀kọ́ ni wọ́n tún ń pèrún gan wọ́n retí ọ̀yàtọ̀ bí tí wọ́n mọ̀ fún ọ láago pé ẹ̀yin twenty náà lẹ̀ lè kírun gbà báyìí o tàbí ń bẹ láwọn òlù kan tó yẹ pé ẹ gbọ́dọ̀ overcrowding ọbọdọ ṣẹlẹ̀ pé èèyàn hundred ọ̀bọ̀dọ̀ assemble at a time àwọn country ìbẹ̀ tó jẹ́ pé báwọn zuri ní one o'clock àwọn míì ò kí one fifteen ni wọ́n pé gbogbo wọn kì í lẹ́ẹ̀kan so kódà jímọ̀ o sì níbi tó kì í jímọ̀ yọ̀ à sọ pé ẹni tí pẹ̀lú mọ́jẹ̀mú pé tí ẹ̀sìn rẹ bá ti rọrùn fún ọ sínú ẹni sì ń torí pé wọ́n lọ yẹn agbègbè bú nébọ̀ bú fún kíni fúnra rẹ̀. ìsáyí mẹ́rìnlú na ulí sọ̀rọ̀ bí i padà yóò fi wọ́n bò tẹ̀ ẹ̀dẹ̀ àǹjẹ̀wárí. tọ́ba ti àríwá níbẹ̀ pé ah, alágbà kò ní ẹni tó múlẹ̀ tí ọ yìí ó díẹ̀ fàbùtẹ́ ẹ̀dẹ̀ àǹjẹ̀wárí yìí tó díẹ̀ wẹ́lùmí tó múlẹ̀ tì í. èyàn mọ́ ta lé ẹni àpàrà débẹ̀ nítorí pé áá mo san àdúgbò ní èyàn sì mọ́ ọkọ̀ láti ta rẹ̀ ó ti torí ara àdúgbò rẹ̀ yàyò tó lè mọ́ jẹ́ ó túmọ̀ pé tẹ̀kísímù àlìjáàrù ta pín lànà bìhásábì ó wà ẹbí àbí pé eh, ìlú community àwọn afẹ́ sọ̀rọ̀ lónìí ìpín kejì lọ́jọ́ mọ́ gẹ́gẹ́ bí ìkọta wá rẹ̀ alábàgbé tí ọ̀tẹ́ wa lọ́rùn ńkọ́ àbí tí ń fi ìdínà wa ńkọ́ aṣọpá débẹ̀ láti sùúrù òun ni tẹ̀síìmù alìjáàrì aláhásábìlì máa ń fa à ó jẹ́ pọ̀tọ̀ òun ni pínpín alábàgbé lórí pé sálábàgbé tó sàǹfààní ni àbí kò sàǹfààní mọ́ sàǹfààní alábàgbé ń bẹ sàǹfààní mọ́ sàǹfààní alábàgbé ń bẹ ó di mélòó alábàgbé tó jẹ́ pé òun jẹ́ kí ni ó jẹ́ aláburú khalis aláburú pọ́nbélé ni kò sí oore kankan lára tiẹ̀ ń bẹ̀bẹ̀ o ọlọ́mọdé àpàdé alágbàkó so irú ẹnìyẹn báwo láti pẹ̀lú rẹ̀ ìnira rẹ̀ ó lè pe ni lọ bí káfẹ́ ta ilé wa torí pé òun jẹ́ kíni ọjẹ́ ni bú tátàlé alamtẹ́kọ̀ọ́ arùnlọ́ọ̀wá sàfàtọ́ àjòrò fìyà tó bá fọmọ rẹ̀ ńlẹ̀ sọ́dọ̀ rẹ̀ yọ ọkọ̀ nígbòmù ìyẹn lè jọ gbélé àtẹ̀yàn tó bí fọmọ rẹ̀ lẹ̀ tí bá ń ké ó lè pé ọyá kìíní kan ó lè pé òun náà fa sìgá wò ẹ fi kíní sí lẹ́nu ibẹ̀ rẹ̀ lómi sọ pé ògógóró àwọn àdúgbò mi ń bẹ tó jẹ́ pé táwọn ọmọ bá gbé bẹ́ àwọn ajímutí ni lásùbá kùtùkùtù abẹ́ẹ̀kọ́ rí ẹbá àwọn olúkẹ́mẹ́tẹ́ iná ìtúráfù lọ rí tọ́kẹ́ láàárọ̀ ọtí wọn kọ mu irú ẹni wá kó wálé rẹ̀ tọ́ pé ọtí náà ní mu àbọ́tí náà ní ń ta ọmọ rẹ̀ wà ń ṣe kíní wà ń ké ọmọ lòun sì ń lọ́kọ̀ọ̀pù mọ́ lọ́wọ́ yìí yọra fún sọ̀rọ̀ kọ́ fa díẹ̀ tí ẹ ń bàjẹ́ lọ nìyí ìyàwó rẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ẹ bá ti rárí pé yálà ọjà náà ní àyè kẹ́ńbí tó gbá sọ̀rọ̀ pé àwọn ọmọ mi ò padà dolórin ni bí tí mo ṣe kíni bí tí mo gba sọ́ọ̀bù sí ọmọ rẹ sí jójó dàndáraká ìfẹ́ pa sọ̀dà ìfẹ́ pa sọ̀dà so ìyá ọmọ torí alábàágbé tó pé aburú ni gbogbo tiẹ̀ kò lóore kankan lára ìyá ọmọ relocate ni tọ́fà ìjírá jíra níbi sallallahu alaihi wasallam wọ́n hẹ́ ilé mọ̀ títí orí pàwọn ilé tọ̀tọ̀ bá relocate òun ẹ̀lẹ́mọ̀ bí kílẹ̀ jẹ́ báyìí tẹ̀ rí ni ń pè bá yín sí ọba àdàdà lè wá sí gbọ́dọ̀ pé ọdẹ mọ̀ bọ̀ wá á yí padà ìran ìjírá kẹni ni lọ́kẹ́ nínú àwọn àfa ìṣẹ̀lẹ̀ kẹsẹ̀lẹ̀ sí orí pálábàgbé òun sá lọ títí òun sí gbogbo ẹ̀ sí ah, aláburú pọ́nbélé lélẹ́yìí ọwọ́ bẹ̀rẹ̀ sí lọ aago pé for sale òun fẹ́ ta lé òun àwọn wọn bu hàn ah, aláìníla káyè kí ní kẹkí lọ́fẹ́ tálẹ̀ rẹ̀ sí wọn bọ́ lórí mi kọ́ ní ah, à alìkíyàmà mi pàtàkì sí mi ó wá ní ẹ mọ́ bu mi alábàágbé tó jẹ́ burúkú kẹlẹ̀ ni o ó ti tíráì títí títí à ah, ó ní ẹ eh, à ó ní yẹlú mú nẹ ní. yẹlú mú nẹ ní ìtúbi rúùsì máa ń sílẹ̀. wọ́n làmú yá á làmú. Ọ̀húnà akáyùnà gíso. Ó ní wọ́n òpónú ní ní àbí ẹ̀kẹ́ nílà akáyì. Ẹ wá fẹ́ ta ilé tẹ kọ́ lówó yẹ bí elówó lẹ́sì. Tó sọ pé gbà mí tí àdánwò bá dé, èyí òkú kí n tẹ̀ sáàrí ìta. Torí pé omi ìbẹ́tọ́kọ́tọ̀ bá ti bẹ̀rẹ̀ lé níbìkan nísìn. Ọwá rí pé gbogbo àdúgbò ní bí kò sí mùsùlùmí kan ìsìláàmù gan ládùúgbò nìkan wọ́n tún tírẹ́tìn rẹ̀ bí kò débẹ̀ kan da nǹkan síbẹ̀ bí kò débẹ̀ kan orí nǹkan mọ́lẹ̀ ńbẹ wọ́n ń tírẹ́tìn rẹ̀ àwọn pa ọ́ ní sẹ́tọ̀ ọba síbẹ̀ tọ́ba bá wọn ṣe à ò sì lágbára ẹ̀ sì pọ̀ irú ilé yẹn o lè ta ní gbàǹjo ó ti. pẹ̀lú mùrùnẹ̀ni ìgbẹ́rìtò. bí oró sì máa ń sílé ó ní wọ́n ń bú mi pé òpònú ni ẹ fẹ́ ta lé yín nílẹ̀ sí ni. ولم يعلموا جهرا هناك يناجس wọn àwọn pé alábàágbé kan ń bẹ tí lèmi gbé lọ́dá pé fìtínà ni kò jẹ́ ń rí mú mi kò jẹ́ ń rí ayé mi lò alìkìyàmà mi wọ́n fẹ́ bà á jẹ́ mọ́ mi lára tó dé bá bá alásàsí gbéńgbà mi ìwọ náà padà jù síláàmù rẹ lẹ pé kájọ mọ sàṣíra wa abẹ́rẹ́ wọn bẹ́ tí wọn náà dì bíi tiẹ̀ dàbí mi dá ọlọ tẹ́lẹ̀ ni wọn náà padà dìjàgbà wọ́n lè ṣe lé kò tẹ́lẹ̀ ọ̀pọ̀dà délé pè dà ami afẹ́fẹ́ ìyàwó nígbà mi ilé mi bẹ̀tọ̀ bá ń lọ bẹ̀tọ̀ pé alágbàkò pọ́nbélé àtẹ́bà nẹ́bì sọ fún àbú pé kọ́mọ́ fẹ́ ọmọ àbú jálì ọmọ kèfèrí kọ́mọ́ kò kèsì fún nẹ́bì ń bọ́mọ ẹ̀jẹ̀ owúkọ́ bàtí wọ́n ní ẹfẹ́fẹ́ àwọn ìṣọ̀wá lọ ológun páálí lé rẹ̀ sọ pé òun ọmọ ìkọ́sàdúrà lọ òun náà padà àfikún ní ó bọ́yọ̀ fẹ́ lálàkàlà tẹ́lẹ̀ wọ́n fi ẹni tí wọ́n fi ọ lé yìí ké ó díẹ̀ tọ́ ọ ní ẹ máa bú mi kí wọ́n tálé mi lẹ́ ẹ̀ mọ̀ pé alábàágbé burúkú kan bẹ tí ọ̀jẹ́ mi ni ó mú fakultu lè màláàmà fàìnàmà kúfùl màláàmà fakultu làwọ̀ kúfùl màláàmà fàìnàmà. بجيرانها تقل الديار وترخص بجيرانها تقل الديار وترخص ó ní àṣẹ́yìn ẹgbàgbé ni kódà ẹ béèrè lọ́wọ́ àwọn tí ń talẹ̀ gan kọ́tọ́ bá fẹ́ talẹ̀ wọ́n mọ̀ pé kódà àdúgbò ní lágbájá ń gbé kódà àdúgbò làlájì lágbájá ń gbé kódà tó bá ó ní ẹtún jẹ́ ń sọ fún yàtọ̀ sí pé fìtínà kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn ẹni tó bá jára àdúgbò ní mọ́ sọ bí ilé ó ṣe wọ́n tó abẹ́ẹ̀kọ́ rẹ̀ ó ní tẹ́gìlùdìyà ilé afẹ́talẹ̀ afẹ́talẹ̀ ó ní àmọ́ wọn wọ́tẹ̀rẹ̀ kóso a sì mọ́ di pọ̀ǹtọ̀ pẹ̀lú kí ni bíjì ìrọ́ ni ha àwọn tí máa ń gbé bẹ̀ ní mọ́ sọ bẹ́ẹ̀ tí bá ti fọ́ọ̀lù sírú bẹ́ẹ̀ ọ̀rọ̀ ni o kódà ń gbà mí bẹ̀tẹ́ tẹ́ bá rí pé àwọn ọmọ mi ó dìdàkudà pẹ̀lú wọn ti ń lọ wọn ti ń bá sílé àbíyàwó rẹ̀ èèyàn lè owó ilé yòókù mo gùn yín lẹ́yìn pé dandan ni wọ́n fẹ́ lo ó díẹ̀ wọ́n fẹ́ lo owó mi tán pé kó tó lo òyìnbó ayé rẹ̀ lè bàjẹ́ ẹlòmíì ò wo ẹ̀sìn rẹ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn alákọ̀ọ́kọ́ nìyẹn ọlọ́mọdé abálágbá kò mọ́jà sí kíni mọ́jà pàdé mọ́jà abá gbélé ìrìn alábàágbé ẹlẹ́ẹ̀kejì òun ni báàdù jìrán yẹkùnù fi khayrun wa sharr tẹ́ pé orí ọ̀bẹ lára rẹ̀ bẹ́ẹ̀ ni làbúrò ọ̀bẹ lára rẹ̀ dúnídúní dùnmọ́ni kọ̀lọ̀kọ̀lọ̀ tọ́họ adìẹ nílé kẹ́nẹ́ tó sì ra gújẹ tí ò tí kú tán ẹ̀wọ̀n ìgbà ọbọ̀bẹ̀ àbí tí èyí sóhun lọ́pa wọ́n ní alábàágbé kejì nìyẹn o òun lóore lára ọlá burú lára àwọ̀ awé rẹ̀ tó àwọn máa ń sákùn láti mà wá sínú òun nìyẹn ó lè jẹ́ orí rẹ̀ àtàbúrò ẹ̀ sí déédé àsìkò tá a bá ń ba gbé bóyá tọ́ ọba dàda lè yí ipò àwọn fẹ́ ṣègbìyànjú lára rẹ̀ àmọ́ àfaradà aburú ara rẹ̀ títí sábúrú yẹn ọba pọ̀ tí ò ní fọ́ ba ẹ̀sìn wa kọ́yẹ́ kí wọ́n ní ọ jẹ́ àtàlákọ̀kọ́ àtẹ́lẹ̀kẹ́ jẹ́ alábàágbé tó rí ń bẹ lára rẹ̀ ṣùgbọ́n ọ̀dà èmi ti gbà pé mo fẹ́ jẹ́ alábàágbé rere ìyẹn mo wá pàdé alágbàákù báyà bí alákọ̀ọ́kọ́ àti sọ bó fún ìyẹn mo pàdé alóore láburú lára bí ẹlẹ́ẹ̀kejì báwo la ṣe tọ̀kẹ́ àwọn àfáà ni ah tó bá ti rí bẹ́ẹ̀ táyé pé oore ń bẹ lára rẹ̀ dàbínù àkèké dàbínù ọlẹ́gùn lára àwọn àfilẹ́ àtọmọ tọ́jú ẹ̀ àmọ̀ bomi sí abẹ́ẹ̀kọ́ ni ló fi ní àdárínà náhálà. àdárínà náhálà fi ìbìdá ìṣà òkè yẹ̀wò bí ilé. Sami ìlà àǹjànà ooo. Ó ní àdárínà náhálà. Ó ní ẹbẹ̀ rí igi dàbínù. ó nígbà tó bá bẹ̀rẹ̀ sí gbé ẹ̀gún jáde àtọ̀kọ́kọ́ dà ti ń ṣe kíni kí ti yọ ẹ̀gún àmọ́ ní rọ̀já òkú yóò sèso abẹ́ẹ̀kọ́ ni bẹ́ẹ̀ ni ẹ̀gún tí sì ń gbé jáde nìkí yẹ̀rú dùbì hí o kí fi ọmọ rẹ̀ protection ní fi ń ó pé ọmọ rẹ̀ ni ọkọ rẹ̀ ní fi ń sá gbogbo ìyẹn ṣùgbọ́n orí ń bẹ lára rẹ̀ bó ṣe lè gúnyàn tó náà bẹ́ẹ̀ náà ló lè kíyàn tó ó ṣe èsì ẹ̀gún ń bẹ lára rẹ̀ bẹ́ẹ̀ náà lè ṣorí ń bẹ lára rẹ̀ ah tàbá kódà tàbá yóò mọ bínú pípé tàfà àwọn ọmọ nílẹ̀ tàtọ́ àdì gbogbo àwọn ọmọ lọ ó ṣe èsì mo jẹ́ tí ọba jà náà ọmọ faramayàn gbẹgẹ bá a ṣe mọ ṣe bẹ́ẹ̀ náà ní gé ọsàn yóò lẹgùn lára abẹ ẹkọ ni tó tọsàn rẹ bá gbó tán fúnra aláwọ bá ṣe mọ ọkà kódà tó bá ṣe yúùs tó bá gún wa ìbẹnu ọkọ bẹ́ẹ̀ bẹnu ìyàwó bẹ́ẹ̀ Dọ́pẹ́ àzárínà náhàlà àà múdà ìṣà òkè ọmọ fi ń lò rí. Rọ́dúbí ànámìlà àní jànáhù. Yẹ̀rúdù ni àbí Yorùdù. Yẹ̀rúdù bí ilẹ̀ ànámìlà àní Bẹ́ẹ̀ ni irú tiẹ̀ o, wá sí mo bá lò ní ìdí, a mọ̀ wọ́pọ̀ láyẹ̀ fúríkò mọ́mínú mọ̀mínà, wàlá mọ̀mínà tún múmin ọkọ mọ́kórìíra ìyàwó rẹ̀ yẹ́nyẹ́ ará àdúgbò rẹ̀ mọ́kórìíra ẹ̀ pé ẹ̀wọ̀n olórí kẹ́kẹ́ kà wọ́n bá jẹ́ pé àǹfààní ń bẹ náà sì ni ìkejì ń bẹ lára rẹ̀ ọmọ yọ síra wọn ó ní torí pé kí ni irú àwọn aláwọ̀kọ́ yẹn ni àwọn dàgẹ́ bíi àlàáhùsájì òun náà ni igi ẹlẹ́gùn kìí sèso sè المذموم يبدئه لنا صوتا بلا ثمر نراه ah, Ṣébí wọn náà rí igi Hausa ìjì tó jẹ́ igi ẹ̀gún igi ẹ̀gbọ́n àwọn igi ẹlẹ́gùn tẹ́mẹ́tẹ́ pé inú gbó bí ilẹ̀ tí ọba sómi tí èsì kìíní wọ́n kẹ́ wà ń bẹ̀ àwọn àgbákò ẹ̀gún ni. Onígbà tó ń bá ti rẹ̀ tá a bá ti rí pé àìlè ah, ìtọ́fẹ́ mo gbé jáde yìí. Báwo láti? Bí láhàá sàmẹ́ ìnàrọ̀. Dẹ́dẹ́sà ọkàn. Bílá àtàmẹ́rì nàrọ̀. Kọ́dá, wọ́n yé ṣẹ́gi ẹlẹ́gùn fi dání, àbámọ́sẹ̀. Pé wọ́n á pé ẹ̀gún kẹ̀kẹ́ lòun. Àṣẹ fi dání. Dání sí. Àbíjá wa kọ́ àgbákò kan ń ṣe òun, òun fẹ́ kó síbẹ̀ ó ṣe, tágbákò ó lè ṣe àgbákò tó fẹ́ mọ̀ ṣe Ni pé bí alábàágbé kanlẹ̀ ọba àdàmọ́sálà ìsì àwa náà ebe o lọ́fà tó fi jẹ́ pà nẹ́bì sallallahu alaihi sọ fún àbí sọ̀rọ̀ yìí òun lọ́gbọ̀rọ̀ yẹn wá ó là nẹ́bì sọ pé a wallahi la yu'min anẹ́bì òun búra ẹsẹ̀ tí gbàgbọ́ rẹ̀ pé mùsùlùmí lóòótọ́ ó ti dọ́rọ̀ ọ̀bọ̀rọ̀ àwárí pé ti di káfìrì ọmọ kàfàrà àwọn èèyàn pẹ̀lú kan ni mo búra ìtumọ̀ nínú ìgbàgbọ́ ò ìyàgbọ́ rẹ̀ ń lọ ń bọ̀ ni o anábì tún búra lẹ́ẹ̀kejì anábì tún búra lẹ́ẹ̀kejì ah má ní àrọ̀ súnlá ta ló ń tọ̀ ń tẹ̀ ń búra pé gbàgbọ́ rẹ̀ ò pé anábì ni alẹ́dí làyàmọ̀nù járuhu bàwá ikọ̀hu ẹni tí àwọn alábàágbé rẹ̀ ọkàn wọn balẹ̀ lórí aburú rẹ̀ kò sẹ́ni tó ń wọlé fa aburú ṣe ẹlòmíì ìyàwó rẹ̀ tí àwọn rẹ̀ ọ̀bẹ rí pátá rẹ̀ bí tó ti mọ́ ẹlẹ́gbẹ̀ẹ́ jíde ó lè ti fi ṣoògùn bàtà lọ́kọjá ó ti káàdì gbogbo ará àdúgbò nǹkan oṣù ìyàwó rẹ̀ ó ti lò ó kò sí ará ilé rẹ̀ gín ọkàn wọn balẹ̀ gba kínní yìí jẹ́ ọkọ mi ò lè fún ìyàwó rẹ̀ lágùnmù kó lò ó ti fẹ́ lò rí tẹ́lẹ̀ ó ti fẹ́ lò rí bẹ́ẹ̀ ni ìyàwó mi náà gbogbo ilé wa fẹ́ jáde wọn bọ̀rọ̀ sẹ́kù ńlé tó tọ́ bá lóun jáde yóò padà wá àdúgbò náà gan ilé mi mẹ́tọ́ pé lágbájá yìí lọ bì kan àwa náà gbọ́dọ̀ fi lé wálẹ̀ fúlì torí kí wọ́n ti ròyìn rẹ̀ fún wa. ìbẹ́nu bíríkìlẹ́yà tí ṣiṣẹ́ ládùúgbò mi àfi kára àdúgbò kẹ́ mọ́ kó mẹ́wọ́ ẹ̀ tẹ́ bá nílẹ̀ tẹ́ yọ blọ́ọ̀kù kalẹ̀ mẹ́ yóò kó blọ́ọ̀kù yìí kẹ́ mọ́ lọ́wọ́ rẹ̀ òun gbaṣẹ́ ládùúgbò yìí ni ẹ̀yin náà ti gbaṣẹ́ gbogbo ọjọ́ tí ọba fi ṣiṣẹ́ ẹ̀yin ò ṣiṣẹ́ ẹ jókòó blọ́ọ̀kù tí ní òsì kíni ọwọ́ àdúgbò àwọn àdúgbò ni lágbájá ṣiṣẹ́ ládùúgbò yìí àbí iṣẹ́ òsì ni alimamu ṣe gbọ́ bẹ́ẹ̀. foundation rẹ̀ lómi ò lè hu nínú bricklayer mi ìbá ti ní ìṣẹ̀lẹ̀ ń ṣiṣẹ́ ládùúgbò kẹ́ o àwọn tó bá ti yọ blọọkù kalẹ̀ wọn ó ṣòfò blọọkù wọn ní tó bá ti lóhun já yẹrin yóò lo yẹrin ẹlòmíì ẹdúró tí ni wọ́n ti mọ́ fún òsìrígbò mi tó jẹ́ sálábàgbére ní ṣọ́ọ̀pù tiẹ̀ náà ṣọ́ọ̀pù rẹ̀ wá jẹ́ fìtínẹ̀ fáwọn pé títí ìbò wọn bẹ́ẹ̀ lu lágbègbè ọ̀dọ̀ rẹ̀ wọn ò tó bẹ̀ kún bẹ̀. ọba ti ra alábàágbé irú èwo ná ẹ wá gbélé epo wá ilé epo tí wá jáde wò àtẹ́nàtì yín jáde wò ẹ dúró ah, rọ sínú òkè. wọ́n ti ní rá níbí. ẹ Òun àpẹ ilé ìpò àdúgbò yìí kìí ṣe gíríkọ́ ní àfáà yẹ̀lú múnẹ̀ ní nìní o. Yẹ̀lú múnẹ̀ ní ìbí tí ń lọ epo púpọ̀ lọ ẹ̀kọ́ rà, ẹjẹ́ ra wọ́n lè dà gbé mi délé epo mi. Ẹ̀wọ̀n kí mọ́ tẹ̀lẹ̀ bẹ́, mọ́ ra ilé yìí, kọ́ fún kàbúrétọ̀ ọmọ sí kiri, kọ́ mọ́ gbẹ̀ ni. àrímọ́ ni wọ́n fi yàdọ̀ rẹ̀ kánú gbèdéke wọ́n ìtọ́jú rẹ̀ tàbí dómi àjẹgbèsè hospital mi ládùúgbò mi nì hmm. wọ́n lẹ́sẹ̀ ìsìnkú ọ̀bẹ̀m̀bẹ̀ alátẹ̀ẹ̀mí a ọmọ ẹnìkan láyé kọ̀mọ̀rẹ́ àdúgbò aburú anybody tó bá ti wá yóò fa aburú ṣe ni ọkàn wọn ò balẹ̀ sí aburú ọwọ́ rẹ̀ pé àkọ́jẹ́jẹ́ ah, ah, mi àìmọ̀ iye ẹni tẹ́fọ̀ kan balẹ̀ sí pé wọ́n fẹ́ra yàrá tó láwáyé pé ilé ah, ẹ̀sìn ni ó tà fún wa ẹni tẹ́ bá mọ̀ rí gbà mí ni mo gbà yẹn ló kọ́kọ́ mọ̀ rí ọkọ̀ rẹ̀ pé kásà ẹni rẹ̀ mo sì pé anábì nírú ẹni bẹ́ẹ̀ anábì ní ìgbàgbọ́ rẹ̀ ò pé o ẹni tó bá ti wá rí báyìí alábàágbé ebu ni o pẹ̀pẹ́ ànábì tún búra lẹ́ẹ̀mẹ́ta ànábì tí èsì kíni tí è parọ́ bí ọba búra tẹ́lẹ̀ bó ṣe rí náà nìyẹn gbàgbọ́ rẹ̀ ò pé tàlọ́ àyíká fọkàn balẹ̀ sí nípa dúkìá wa nípa ẹ̀jẹ̀ wa kódà nípa ẹ̀jẹ̀ wa táwọn ọmọ yẹn pé tí ò ní pa wá tí ò ní lò wá táwọn pé ẹ bá wa gbẹ̀jẹ̀ afẹ́ ṣe sáńpù ẹ̀jẹ̀ lásán wọ́n lè gbẹ̀jẹ̀ rẹ kí wọ́n ta ni ọkọ̀ là bẹ́ fọmọ wa tí ò ní ta ìdán ọmọ tí ò ní ta wo erí tó bó ń bẹ̀ tani ọba wa fari, ó ń ga kó wá di pé tọba lọ fari ọmọ kó náírà lọ́wọ́ pé fárí fárí àdúgbò yìí fìtínẹ̀ ni àwa àwa dẹ̀ntì ọmọ Allahu Akbar tani ọba wa kú yẹn ó ní kó ọmọ fura sẹ́lómi tí ò ní kobì bọ́ lẹ́nu tí rọmi sínú gò Allahu Akbar tàbá jẹ́ mùsùlùmí tàlọ́ yẹ kọjẹ́ kún fọkànbalẹ̀ sí mùsùlùmí ni nípa ìjẹ́ wa ìjọmọlúàbí wa àti àárọ̀dù wa torí pé kí ní jẹ́ ìmáànì yẹn gan-an illa al-amni al-amnu ìfọ̀kànbalẹ̀ ní jẹ́ ìmáànì tá kí ń bẹ lára wa bí ó ṣe dogun fún wa jẹ́ pé alábàágbé ta kájọ mọ́ ṣe pọ̀ kádùgbò lè da kí bá ń bẹ lára wa ájọ wa lọ́wọ́ ni fi jalbil manfa awul akhirat jẹ́ pé ìjọ gbé wa yóò mọ̀ fa oore wa ni ẹbẹ́ lómi kó wá dúgbò tí wọ́n bá fẹ́ ṣe nǹkan influence lágbájá ni wọ́n fi ṣe báyìí sádùgbò báyìí àwọn ìmọ̀ pé torí pa lé yẹn kan àwọn àdúgbò mi bẹ̀tọ̀ wọn bá ti lẹ́nìkan tó lẹ́fọ̀n nǹkan kọ́mọ̀ rẹ̀ tí oore. wọ́n wà ń bẹ wọ́n da ọmọ bóyá pé òṣèlú kan náà ni gbogbo oore tí bá ń bọ̀ ilé rẹ̀ nìkan náà ni wọ́n bá gbé kànga ilé rẹ̀ ni tàdúgbò bọ́ọ̀ ilé rẹ̀ náà ni ah, wọ́n bá tó ní kíní kan ó pé wọ́n bá mú opportunity kan wá ọmọ rẹ̀ náà lófù àyọ́tàdé ò bá dé ẹ̀dà àárín lẹ́yìn o ولم يعلموا جاره هناك ينجسه ولم يعلموا جاره هناك ينجسه ọ̀dà ká lọ jẹ́ náà sọ̀rọ̀ pé inú ìlú gan kí la ń jọrí òṣèlú tiẹ̀ kí lọ fà wá járù bú ní ọ̀ tó gbọ́dọ̀ bá ti àpò tiẹ̀ nìkan lọ́mọ̀ àwọn kan ń gbáre lọ sí ìlú wọn àwọn kẹ́ ń gbáre lọ sí àdúgbò tiwọn wọ́n wá pé ìwọ ọmọjà pò tiẹ̀ lọ pé wọ́n ti gba sí àtiwọn kọ́dà tí wọ́n bá tó fún ọ gbé alágbájá ah, arípẹ́ ṣàkóso ẹsẹ̀ kìíní kan tó yóò pé kán monetize ẹ̀ fóun nígbà táwọn yẹn ti ẹ̀ bá dé pé wọ́n fún wọn ń sẹ́ wọ́n ń taṣẹ́ fáwọn èèyàn pé ẹ fún wọn ń ẹni tí ò ní ọ̀tọ́ àni kọ́mọ lẹ́tà tí yóò fi gbaṣẹ́ tíṣà kọ́mọ á two hundred and fifty thousand ọ́ ta slọ́ọ̀tì yẹn fún ni yẹ́sọ̀ ní ọ̀lọ́sẹ̀ kọ́dà ìlú mi burú débi pé sálárì rẹ̀ fún yóò sùn báyìí èmi ní mọ̀ gbà sóore kọ́ mọ́ wo bẹ̀ torípọ̀ ọmọ tí ó gbà sẹ́fọ́ ọmọ tiẹ̀ náà wọ́n á pe ará àdúgbò yín ti gbà sàdúgbò yín wàlámù yá àlẹ̀ mú. wàlámù yá àlẹ̀ mú járọ̀ yóò náà ẹ̀ka. yóò náà gé sún. wàlámù yá àlẹ̀ mú Dàárọ̀ ìhùnẹ́ka yùnẹ́bìsù. Ó ń tọ́ yí àwọn alábàágbé tí Ìsìláàmù sọ fún wa tàbí Islam alábàágbé bú pẹ̀lú ara wa ni pé, Ayyata ha bí Pé ká bá sọ di ábìtì wa kára àdúgbò wo ti mọ̀ pé lágbájá, àbí lágbájá wá kí mi yóò fún mi lẹ́bùn ni. <coughs> Yóò fún mi ẹrú Ọlọ́run tó jẹ́ pé kí ẹ bẹ pàdé wọn, fi lè dúó ó ti mọ̀ pé ó ti yé ọyọ́ dẹ̀rù kẹfọ́n ẹrú rẹ ní o sọ́wọ́ ìfi lè dá ọ dúró wọ́n bẹ̀rẹ̀ lọ yẹ kí ará àdúgbò orí síra wọn pé pé kó ti á mọ̀ pé kí lágbájá bẹ́ẹ̀ fi lè kí wa pé ẹ káàárọ̀ ń bì tí ọba fẹ́ mi ní nǹkan yóò gan ọmọ mi ní nǹkan ìdá ìmáàtà yẹ sàr nípa rẹ̀ bá ṣe mọ̀ wà sọ́dà kọ́tì kí ṣe sàárá o yọ wa wọn iyọ̀ àti kú ogun ó ti so ogun bú kan ó ti yé wọn àni ọmọ ọha bá sí ẹran káàkiri ilé tọba ti nírú wọn ládùúgbò rẹ ó ti rọ pé òpin náà ni wọ́n yà kó àwọn ń ṣe sàárà àwọn ọmọ rẹ ní ọmọ òpin kí wọ́n wá jẹ àmàlà tó pé abọ́ abọ́kọ̀ kan ọmọ méje méje ní ojókòó mẹ́ o wọn àbọ̀dọ̀ ojókòó mẹ́jọ ṣùgbọ́n náà wà ní láàka yìí ebi ikú ń pa àwọn ọmọ rẹ wọ́n sọ wọ́n di dìdì rìn. ìsìlámù ò pé kọ́ ya dẹ̀pẹ̀ kọ́kẹ́ mọ́ jẹjẹkújẹ káàkiri àkàrà tí wọ́n ti tutọ́ sí àwọn ọmọ tiẹ̀ ni wọ́n pin fún ṣúgà kóró méjì méjì gbogbo orú sàárà yẹn kọ́ ní ìsìláàmù sọ ó ti àsọdẹ́kọ̀ sàárà tí ó jẹ́ pé yọ torí pé wọ́n ní sọdẹ́kọ̀ gẹ́gẹ́ wọ́n sọ lóko yẹn ni pé ó jẹ́ tẹ̀sídíkù pé ọgbà Allah subhanahu wa ta'ala gbọ́ ó rí nígbà tí ń sọ pé nígbà tó bá dé láti sọ pé tọ̀ fún oṣù sàárà tọ́gbà Allah gbọ́ ní ṣe sàárà pé tí wọ́n bẹ́ yọ àròdì rẹ̀ wà tí wọ́n bá sì yọ oní gbọ́nà bùkátà ni. so bẹ́ẹ̀ náà wà dá àwàtì bákan náà tí nǹkan bá dé á pé wọ́n tó rí bákan wa á tún mọ̀ sàdúà fún wọn. èyí ṣe ẹni tó jí láàbùtọ́ pé èpè ni wọ́n ti mọ́ eléri ibú wo lọ́dà mi síbi yìí ó tún mọ̀ pàrọ̀ ìgbélé àwọn ní ni ọmọ bú wo lọ́gbàbọ́ síbi yìí ó tún mọ̀ pàrọ̀ ọmọ Hmm. ni mo fa bọ́m̀bẹ̀ yẹn o o ṣe wá jálàbá gbé egú báyìí fún fẹ́ntọ́ jẹjọ jẹ́yàwó ọkọ kan náà ìyàwó ẹ̀gbọ́n ìyàwó àbúrò kí ló tẹ́ fẹ́ dẹbí wọn rú wọn á pé àwọn ẹ̀gbọ́n àtàbúrò wọ́n rẹ́ ṣùgbọ́n gbà lágbájá ti fẹ́ ìyàwó o ilé wọn ò tò mọ́ ọmọ ṣépè o ọmọ lukoro ilé máa pé n tijú bọ̀dá mi nì wàlá ìyàwó wọn ìbá lu ilé ọmọ o òṣàṣù tẹ́ẹ̀ lè lu ìyàwó bọ̀dé yẹn ẹgbọ́rọ̀ ẹ̀fẹ́ wà láti dé mi o pé tẹ́ẹ̀ lè lu ìyàwó àbúrò yẹn pé tọ́ bá fẹ́ẹ̀ ẹgbà rẹ̀ ò sí lọ́wọ́ rẹ̀ àbúrò rẹ̀ lọ sọ fún sọ fẹ́kẹ́ bí yọ dàrú irú àwọn tó bẹ́ẹ̀ ti lọ rí bẹ́ẹ̀ à ọ̀sẹ̀ kí ni ó fi lé yẹn lẹ̀ ni o irú ẹ̀ la sọ fún wa pé à torí pé wàhálà yẹn fẹ́kẹ́ bí wọ́ dàrú ń gbà mí àlàáfíà mẹ́bi kẹ́ jìnà síra ẹ̀ kújọ́ mẹ́ta ó sìn ju pé dẹ̀dẹ̀ kájọ gbé lọ kódà ń bẹnu ìyàwó téèyàn bá fẹ́ yàwó pàápàá jùlọ àwọn obìnrin wọn ní ráìtì àjọ gbé tí wọn bá láwọn fẹ́ jọ gbé ni kí ni wọn fọ́ọ̀sì wọn tipátipá ẹnìkan lè gbé ní ọ̀tọ̀ọ̀tọ̀ kódà ẹnìkan lè gbé ní sẹ́ńgó kẹ́nìkan ó gbé ní ìyá ẹnì tó gbé lájégúnlẹ̀ tó bá jẹ́ pé wọ́n wà ọ síbẹ̀ wọ́n bà ọ́ bẹ̀. náà lẹ́yìn bẹ́ẹ̀ bákan náà wọ̀lẹ̀tọ́fà àánú sáwọn ọmọ àtàwọn ẹbí ẹni tẹ́jọ ń gbé àbáwọn tẹ́jọ ń bẹ ládùúgbò wọn àpẹ ẹ bá kọjá táwọn ọmọ kìíní bá kọjá ń bì yẹn lù wọn sì bá sì bo ọ̀bọ̀dọ̀ jẹ́ bẹ̀. nígbà tí gbòòlù yẹn bá dé. aṣọ ìbẹ́ ń tàrí àbí mango ọwà ń dẹta kúté kalẹ̀ fáwọn ọmọ ará àdúgbò kó lè mú wọn lẹ́sẹ̀ kású ẹyọ kẹtí ọ̀ka yẹn àti kíta kúté oníkílẹ̀ mọ́ pé ẹlẹ́gùn kọ́ fọ́ eegun ẹsẹ̀ rẹ̀ kású tí ó sò mí lẹ́ẹ̀mí ọdún ni omi ìtẹ̀ tún lè sò mí lẹ́ẹ̀mí ẹsẹ̀ rẹ̀ yẹn tí eegun yẹn bá fọ́ sísan já tí ó lè rí mọ́kùsù ń tọ́fẹ́ sí i wọ́n náà sì mọ́ mẹ́kẹ́ ọmọ mẹ́kẹ́ wọ́n ṣe rí wọ́n náà sì bí káwọn ní ọwọ́ àfikún sásù tí wọ́n ní àbí táwọn náà ti gọ́ọ̀fà ní sólè tí wọ́n ní <coughs> kí wọ́n fi sọ́lẹ̀ lásán kí fi pa lára sórí rẹ̀. yẹ̀lúmúnẹ̀ni ìbẹ̀rìtùbí ìrọ̀hásí máa ń sílé wọ́làmú inú tó fi kájọ gbé ni pé kódà bí àṣírí ará àdúgbò rẹ bá fẹ́ tú ará ẹ̀gbẹ́ ilé rẹ ará ẹ̀gbẹ́ ẹ̀sọ̀ rẹ kí wọ́n bò kí wọ́n lọ́mọ lọ pariwo pé à ẹ̀sìn òsín lágbájá hmm. ẹ̀sìn òsín lágbájá abọ́ni lọ́lọ́ sanwó ilé tiẹ̀ abọ́lọ́ sanwó ṣọ́ọ̀bù tiẹ̀ pé lágbájá ń já ọjà ń já ọjà ẹ lọ sín lówó tiẹ̀ bóyá nìkan lọ́kẹ̀ kó fún pé o ti ń jókòó látijọ́ yìí ti wọn náà lọ́wọ́ so kájọ ọmọ gbé ọba ìdá kó wa pọ̀ ká lè ṣe kíni ká lè ṣàǹfààní fúnra wa ni. bákan náà ìjọ gbé yẹn kó lè ṣàlékún ìfẹ́ wa ni kì í ṣe pé ká lè bí ẹni ìkórìíra fúnra wa ká wá fún wa lápẹẹrẹ nínú àwọn tó jẹ́ àwọn ẹni rere lánàá ẹnìkan bẹ́ẹ̀ nínú àwọn tó ń pè ní bin al kódà afa yìí nínú àwọn ni sọ pé ìgbà tá nẹ́bí kò láyé ọwọ́ àlọ́mọ ọdún mẹ́sàn-án fi kú ọmọ nine years táwọn wò báwọn ṣe ń bára wọn lò tọba tí wọn náà bá da tọba yìí ti da kódà bá kú wọn mọ ẹlòmíràn fẹ́ lè bọ ọwọ́ sàárè tí ó ti gbàgbé pé sàárè mọ́ ni òun ò tí ì kú láyè ẹnìkan mẹ́tọ́ ń pè ní Ibrahim bunu Khuzaifa ọwọ́ fẹ́ talé rẹ̀ bùkátà dé ó fẹ́ talé ẹ̀ ẹni tó wá fẹ́ ra àwọn ti jọ dúnadúrà kìnnìkan wa ní tọkọlọ pẹ́lẹ́rìí wa ó ní ìyìn tí wa àti ìparí òwò wàlá òsèlémùhá àtàyẹ̀sítẹ́rù mínì jìwára sàáyìn ìdìbùn àásí ó ní ọ̀sán owó ilé yé báyìí nílé ṣùgbọ́n pé ẹ̀gbẹ́ ará àdúgbò mi tí ilé wa jọ gbéra wa pé òun fẹ́ ra òun náà. kó ọ lọ́rẹ̀. pé tó jẹ́ nì pé alábàágbé ó tún mọ̀ pé location tí mo sí ra ilẹ̀ ọtọ ẹni tó yẹ mi àti ẹ gbéra wa pé ilé lágbájá nílé rẹ gbélé surprise yìí. ilé kí ni wọ́n fẹ́ rí mi ilé yẹn sẹ́yìn rí ibi ń ta alábàgbé anúwọ̀ ni òye ẹni kí ṣe bẹ́ ọ̀nìtọ̀ ọba ti ṣe bẹ́ ìyà òǹfara mọ́ wàhálà ti ṣe torí pé ó ní ẹni tí ń bá gbé yìí ìǹfẹ́ sìn ṣe sọ́dọ̀ rẹ̀ rí àbí kò fi dáadáa sán òun ò sì fẹ́ ṣe àìdá sọ́dọ̀ èmi náà rí kódà ń jà háltù àléyìí ni wọ́n bá ṣe àìdá sọ́dọ̀ rẹ̀ tí mo gọ̀ sí i halima yóò ṣe kí ni yóò fara dà wa in àṣàrtù kódà tí ara bá ní mí wahab ó ti ń sìn yóò ṣe kí ni yóò tà mí lọ́rẹ ah tẹ́ ẹ̀ bá ti lè rà á papọ̀ torí kan ọ̀kẹ́ bí ṣe fẹ́mi náà ni ó ṣe fẹ́mi ìntàlẹ́ mi mọ́ sàáyìndẹ̀ bin làásí ọwá gbọ́ ọwá gbé dìde bèmí àti alfi dirham hundred thousand dirham ó ti ọwá ní kí wọ́n lọ gbé fún Ibrahim bónú ọ̀sẹ̀ ìfàtọ̀ fẹ́ ta ilé rẹ̀ mọ̀ wùlẹ̀ ta ilé rẹ̀ mọ̀ bùkátà yẹn mo ṣe kí ni mo bọ̀ gbọ̀ àwọn orú rẹ̀ wá pọ̀ ẹ wá rí èyí tó tó ṣe kí ni èyí tó jẹ́ ni ire nìyí ẹnìkan òun bẹ́ ni búgbélé tàbá àpẹẹrẹ rẹ̀ pọ̀ lára àwọn sálà tó ti lọ ẹni bú lòun ṣe kí ni ní ń bá gbélé à ọwọ́ wò pé báwo lòun fẹ́ ṣe bóun bá lóun ṣe sùúrù fún wọn ní wọ́n fẹ́ pinnu lẹ́mìí òun lè mọ wọlé bọ̀ wá kó ti lọ gbẹ́kòrò ọ̀nà tí wọ́n jọ gbà kọjá fa pẹ̀lú kankan gbọ́dọ̀ gbà tá àwọn wàhálà yìí pọ̀ báwo ló ń wá fẹ́ ṣe ọwọ́ àwòkọ́ ọ̀nà tó wọ́n fi tajà òun ni pé kóun ó júwe fún wọn sí àpẹẹrẹ sẹ̀rí àsìlám tó wá fẹ́ ta nǹkan tó bá lálébù ó ṣe kíni ọ̀sọ̀ ẹni wá ní à ó ní àlá máa ń yẹ́sẹ̀rì ìjà ara náà máa ń Àlá máa ń yẹ́ṣẹ̀rí ìjára náà hù máa ń. Bìjárì láàyànà mú wà láàyò ní mú. Bìjárì láàyànà mú wà láàyò ní mú. Tọ́, ó ní talenti ọ̀rà alábàágbé tí ọ̀rà lè ní tí ọ̀rà alábàágbé tẹ́ pé ọfọ́nú fọ́ra. Ó ti yé? Tẹ́ pé yóò kó ibi tó wà tára dẹ̀ ọfẹ́ yóò rà léyìí yóò rà níra papọ̀ tẹ́ pé ẹni yọmọ sòfófó rẹ̀ káàkiri yọmọ bàájẹ́ káàkiri ó ní kódà kò pín síbẹ̀ o yóò ra ilé òun yìí yọ́tọ̀ ara alábàgbé alábàgbé wo ni wọ́n yẹ lè bá bí nàárí fi ààbànú síkín wọ́n yẹ lè bá sùn bí nàárí fi ààbànú síkín ààbànú síkín tó bá mú ẹwọ̀ jàlábíà máṣá Allah lẹ́pẹ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ ni ọlọ́run ni ẹlòmínà ń bẹ̀tẹ́ ó lè jẹ́ àfà ló pè ó lè lómìnà ó lè ṣe pé pásítọ̀ ló pè ẹlòmí ò lè pé ah, lẹ́yìn pé agbónikẹ́ lòun ń ṣe àwọn agbọ́mọsọ owó ni afọmọsọ ogun lọ́jẹ́ àwọn òpìdán tó fọ́n nǹkan kalẹ̀ nígbàtẹ́ nìkan tiẹ̀ ń sọ níjọ́ kan nígbàtà ó tọwọ́ ti ọdún à níbi ah, bá pa òun tóun bẹ́ẹ̀ ti fi lè gbé nǹkan sóríta gbogbo àdúgbò ni bí àmọ́dé ọjà ń bẹ̀ tọ́jẹ́ pé tí wọ́n bá dọ́dọ̀ òun bí yóò tán lè lọ́wọ́n ní gbádùn àfikún ọdọ́dọ̀ òun. ni. Mm -hmm. na mọ́ sọ fún wọn ní tọ́ bá níbù wọ́n fẹ́rẹ̀ mọ́ ìta rẹ ni ọmọ gbẹ́bọ̀ rẹ sí tí o gba àdúgbò mójútó yẹn náà kìí ṣe gbogbo náà yẹn òun àwọn fẹ́ fi kíníkẹ kìí ṣe kìí ṣàbúrú gbogbo ọkọ̀ sí gbé síta rẹ mọ̀nà eréta yìí ni ọ̀sáàrò oríta ọwọ́ wọ́n ra alábàágbé tẹ́kọ̀ yẹlbàṣubí náà lọ́sẹ̀ yọ وستر الليل شيطان رجيم وستر الليل شيطان رجيم wọ́n tó bá dáàrin òru ṣètọ́nì burúkú ni o bí ṣe ń fiṣẹ́ rẹ ní mọ̀ fi ṣẹ́kẹsẹ̀kẹ̀ wọ́n yẹn mọ̀ ó pé ah, masha Allah pé àwọn àfáàní tó bá jáde tó bá rú sọ báyìí ìgbálẹ̀ bá lọ́wọ́ rẹ̀ ọba ẹ̀dá kọ́ sànù wa irú alábàágbé ìlú ẹ̀ka jẹ́ torí àkókò wà rí ni pé akàrà kẹmọ sí àwọn àpẹẹrẹ rúure rẹ̀ àti kí lànà ìṣọ̀lá àdìsọ́làm sọ nípa bó ṣe ká jẹ́ sáwọn alábàgbé wa á fi kó ńlẹ̀ bóyá lọ́la àbẹ̀ kọ́ni adúpẹ́ fọlọ́ subhanahu wa ta'ala sílẹ̀ òní bá sú ó di mélòó odogun sílẹ̀ òní bá sú ó di twenty ah, ẹjẹ́ aṣọ fáwọn èèyàn wa torí pé àwọn yẹn ti pàtẹ síta yóò lè lé lára rẹ o bó ṣe ń ba bọ̀látọ̀ nítọ̀lọ̀ ni mọ́tún bá bẹ̀ lọ́dún yìí o ìlàtòlùkọ́dìrì àti kó síbẹ̀ wọ́n jẹ́ kí gbèsè ayé rẹ̀ wà bíi ti tẹ́lẹ̀ ńbẹ nú àwọn tó kéwú bíi wa náà nísìn ìbájọ́ nílẹ̀ látòlù kọ́dìrì ẹnìkan ó sì mọ pé ẹnìkan látọ̀ mọ́ fi ọjà alága mi látòlù kọ́dìrì ńgbà kọ́ máa mú látòlù kọ́dìrì àfa alágbájá kódà bó kọ̀ọ̀rẹ́ bá ń jẹ́ kọ́dìrì látòlù kọ́dìrì ìsọ̀rọ̀ ọba rẹ̀ ló ní sàábì kan ò ìnfáìtì ẹnìkan rí ọ́ àga pé wájà alága ah, mẹ́ kódà kọ̀ wà fún pé wá ilẹ̀ látòlù kọ́dìrì kọ̀ wà fún pé kódà ní tí ò sì kìyàmù lélì ẹ kírun ẹ ṣàdúrà ni hmm. tẹ́lẹ̀ kẹ́ bá sìnrún kí ẹ pé sákèsì abẹ́ ń sinmi ó ti ẹni sìn tó kọ́dà wá sí yẹn náà gan ẹ bùkátà kẹ́ mọ́jà ara àdúgbò sùn wọ́n kí tiẹ̀ mọ́sálásí rẹ̀ lómìnira náà fẹ́ kí tiẹ̀ nílé ẹ mọ́ di ṣọ́ọ̀bù rẹ̀. àṣírà rẹ̀ hmm. nẹ́fìlà méjì náà lọ́yẹn bídíà ló fi parí gbogbo yòókù àdìrún náà láàrá ní ọ̀gbẹ́tọ̀ àwa ò ní yé sọ àbíjó wọ́n jẹ́ pé láti ìkọ́dírí ó ju kèé sọ̀rọ̀ pé 83 years ìfákọ ẹ̀rìfún ọlọ́nkẹ́ mú wá fún wa ní pé khairun min alifi sahari ni o tẹ̀wì ìdí àti pé akẹ̀ mú wá fún ọkútọ́ bá tẹ̀ ló mú pé ó kéré tàgbọ́n kọ́dírù rẹ̀ ju khairun min pé ó túnmọ̀ pé àmọ́ iye ọdún tí ìlàtí ìkọ́dírù ṣe kíni tó ṣe déédé ìwọ́ wá jẹ́ ni wọ́n fi òru tó ju 83 years jó báárà náà ló fi ń gbá ara pé ò nígbàgbọ́ nínú kádàrá náà nìyẹn o ti tájẹ́ di pé wọ́n bá ṣe látùkú kọ́dúrú ọdún yìí ní ti gádà báyìí hmm. ẹ́ so ẹ dákun kódà àdúrà tá nẹ́bì mú wa fún wa sallallahu alaihi wasallam lọ kọ́ kalẹ̀ báyìí lọ kọ́ kalẹ̀ báyìí ètò lálàáfíà nù rẹ̀ òun lè tí ò sí kẹrí mú bẹ Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anni ìwádìí tó ní kẹrí mú pé pé àtọ́fọ́kọ́ bá ti jẹ́ ìbáadà tó sì wà látọ̀dọ̀ ànẹ́bì àìsèsì tàòkì fìyà ni kódà àwọn àfáà lọ kà á tó bá ẹ̀kọ́ bá mọ̀ ju nǹkan ẹ̀mí lọ áfù yẹn táyé bá gbà wá ni kò sí oore kan náà ayé tọ́já kò mẹ́ bàbá àfẹ́mọ̀ tọrọ nǹkan ẹ̀mí ìṣù ṣùgbọ́n rí i pé kò sóòrù kan tó ṣe kíni tọ̀sọ gbólóhùn yẹn àyàn tó wà débi pé wọ́n bá rí i pé wọ́n tó ń ṣe nàhárù kọ́dìrì lẹ́pẹ́ wọ́n tó ń ṣe látò kọ́dìrì lọ́sàn yóò wá pé ọ̀sẹ̀ la fi sí ìlàtò kọ́dù láwọn ọ̀lú kan ìlàtò kọ́dù sì ní dressing code pé dressing code aṣọ funfun ni ẹ̀wọ̀ wá gbogbo ilé àbọ̀dọ̀ sọ ọ̀dọ̀ ọdún náà láàmú ọ̀sọ́ wọn náà sì mọ́ báyà rẹ̀ jẹ́ ìlàtò kọ́dù lọ́lọ́run lọ ilé ọkùnrin lọ́lọ́ sùn wọn náà lọ́lọ́ ìlàtò kọ́dù obìnrin obìnrin lọ́lọ́ sí kínni ọwọ́ ajẹ́ pé ìlàtò lọ kọ́dù rì tiẹ̀ wọ́n fẹ́ báyà rẹ̀ jẹ́ ni kún ó rìkọ́dù orí ibú tó ju ọ̀dọ̀ mẹ́sáì lẹ́nu ló jókòó sí mọ́júmọ́

Naam, sábà wali wọlé ìbéèrè wa. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Naam. Tó ṣe kí. Ah. A ti sọ́lá náà, tó bá rí ìtìkáfù rẹ̀, yóò bọ́ síbi fàrándà mọ́sálásí ọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ wá sí òní faranda gan tí òní faranda gan kan ní pátápátá gẹ́gẹ́ bí wọ́n kọ́ sàrẹ̀ lórí ọ̀rọ̀ yàwó Aisha nígbà tí wọ́n lọ sí hajj wọ́n ṣe haidọ̀ anabi ni kó mọ̀ sí gbogbo ṣẹ́ níṣì bẹ́ẹ̀ nù sátí ó ṣe nínú masjidul arab Safa Marwa níbẹ̀ lọ́wọ́ ó ti gbogbo àwọn bẹ́yẹn tẹ́kọ̀ gẹ́yìrà allah tẹ̀tù fi bilbẹ́yì anabi kọ́kẹ́ mọ́ sí tawafu nìkan. wa alaikum salaam wa rahmatullahi wa náà ìbéèrè yìí. ní nínú ìyànbá tí wọ́n tó pọ̀ lọ́pọ̀ pé yàn fún ọ sí ọ̀run. tínú ìyànbá ti mọ́. bẹ́ẹ̀ bínú bá ti mọ́ sínú ìyàn díẹ̀ gbogbo èyí. àmì pẹ́nu ẹnìyàn mọ́ ni Yorùbá sọ pé oníkúrú náà tó nínú òun ọ̀dà a ti mọ̀ pé kòkòrò tí ń bẹ́nu rẹ̀ náà lọ jẹ déta ẹrú ẹni tó sọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ ara pé inú rẹ̀ ọ̀dà inú rẹ̀ ọmọ ni tó ti yé tó ọ̀rọ̀ kọ́rọ̀ ni pé bínú yẹn bá ti da ẹnìyẹn fẹ́ wọ nẹ́ni rọrùn ni tó ti yé ọ fẹ́ wọ nẹ́ni rọrùn àfi tí ì bá ṣe mùsùlùmí lóko pé inú rẹ̀ da ló kírun àmì pé nìyàn ọ̀dà gan ni ìsọkúsọ ní ẹ̀nà ìsìnmọ́ fa ayélẹ̀ fún ẹni bẹ́ẹ̀ kọ́ máa bá yín sọ̀rọ̀ ó yẹ padà kó bá yín. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh ìbéèrè yín. ìbéèrè mi ni pé ọmọ tó bá ní alábàáṣe ní sùn gẹ́gẹ́ bí alábàáṣe rẹ̀ ti bá wa sọ. bá a pé wọ́n wà lò lẹ́kọ̀ọ́ ní ìgbójú ṣe mọ̀ bóyá àwọn ọmọ yẹn ń lò ní sùn wá lásán ni o tàbí wọ́n ń lò lè tóun náà wá ní a bàá mi rà fún mi òun náà fẹ́ mọ lò ó lọ sùn tí ọ̀wá látọ̀kẹ́ rẹ̀ kóun fẹ́ mọ lò ó ní ah. bẹ́yẹn lè rà fún ọmọ bẹ́ẹ̀. Ah, yóò mọ yọ irọ ìyẹn tó bá fẹ́ sẹ̀sìn kọ́ sẹ̀sìn ọ̀wá látọ̀kẹ́ kóun fẹ́ mọ lò ó lé báwo lẹ́yìn sí mọ̀ pé rẹ̀ kóun fẹ́ mọ lò ó lé tẹ́yìn bá ti yé ẹ̀yìn náà tẹ́yìn náà sì mọ̀ pẹ́sìn ni nìyẹn òun sì fẹ́ ṣe ẹ̀ ẹ̀ńkọ́rẹ́jì ẹ̀ tó bá fẹ́ kọ́ da fáwọn ọmọ wa jù wá lọ àbẹ́ẹ̀kọ́ ni ọwọ́ àwòkọ́ torí pé bàbá mi náà burú wọ́n ní nìkan ẹnìkan fọ́mọ rẹ̀ wà ní kọ́ sáyìn pé kò ní bojú o wọ́n ní ọ̀fọ́mọ rẹ̀ kalẹ̀ fún ẹ wá sí wá àti wọ́n sọ fún mi pé yẹn tọ̀ wá sáyìn pé ò ní bojú o hmm. ní sáyìn pé ọmọ rẹ̀ ò ní sórí mi à nǹkan ṣe irú ẹni bẹ́ẹ̀ ni o. <coughs> wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. náà ìbéèrè yìí. ìbéèrè mi ni pé tí èèyàn bá jẹ jìjì àwẹ̀ ní èyí lọ́dún ìpinnu tí láǹfààní àti fún. ṣùgbọ́n èèyàn bímọ pẹ̀lú àìlera ní ọ̀pẹ̀lẹ̀ nǹkan. ẹja gbé kankan kan. ìtọ́jú ìfẹ́ ẹ̀ka. ẹ̀dá kò séèyàn láàrin àbí kéèyàn ọjà dúró de. àmọ́ bí àwọ̀ èèyàn ṣe ṣe kí ni bó ṣe pọ̀ tó ó ti yé owó ìtọ́ da jù fún yín náà ni pé ká san án ká sinmi ká mọ̀ bímọ lọ́dún so tọdún yìí tó dé yìí ẹgbà tọdún yìí tẹpẹ èèyàn bá lè gbà tọdún yìí so èèyàn sàn tọ̀hún lẹ́yìn rẹ̀ so kẹsàn òun ló fi dà wà á ń tẹ̀sú mú khayrul lakum torí pé kẹmọ sọ kí mo bọ́ yẹn yóò sílẹ̀kùn àwọn tí ò ní kan sí wọn kẹmọ pé àwọn bọ́ yẹn àwọn bọ́ yẹn àwọn bọ́ yẹn wọn ní gbà. wọ́n fà ní àwa tí a bá tún fẹ́ darapọ̀ mẹ́jọ látara ìfọlọ́wọ́ owó akánàmọ́ bí a ṣe pèlè fẹ́ òun náà ní six six seven seven one six seven three three three in ẹ̀rí ti ṣùgbọ́n. Ìnàlẹ̀ ìsìlámà wá súnà tó ẹwà gbọ́. Bàbá súnà ìyálé ìsìlámù dédé. Kò sẹ́ni tó lè jẹ́ mùsùlùmí òdodo. Àfi kó tẹ̀lé ohun tí Muhammad wá. Ètò àlèhò dálábí òun pè yín samawa sílànà sùn nípa rere jẹ́ òdodo sílànà sùn nípa rere jẹ́ òdodo. Gbogbo onígbọ̀wọ́ bùn náà ṣe kọ́ra. جزاكم الله ربنا خيرا لا إله إلا السلام عليكم ورحمة الله وبركاته